too much swag, I got too much love. And I got too much beauty. All because of you, you, you. Ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò wa ètò ìjọyà tó ṣá properly. Ìjọyà ti gbogbo just Saturday tẹ́tí máa boogie down, go grooving, have fun, you know, burning out the sweat. Yusuf Olúṣọlá ni orúkọ ti tèmi, ọmọbìnrin Simeon tó ìníwé Tablish sí aka Funky ọmọ ilẹ̀ tó gbásìkì tó dùn tó kí tó tún ṣe kíni tó yí gbogbo surprise ti máa ń fún yín yẹn òun gangan ni mo gbé wá lónìí lórí rẹpẹtikálí kí gan ni surprise tí mo ní fún yín one artist two videos àwọn tèmi like ẹ mo love ẹ gan ni wọn máa ń kọ jẹ rush rush rush rush kí gangan ni wọn á ní fún yín as my number one on the playlist. Hmm tẹ́ bá ń gbọ́ àdúmọ̀ àdán tó rẹwà ọmọge tó fine tí ò kì í ṣe wàhálà púpọ̀ jù then you talk about Simi yeah Simi on the show tágan ní Simi hmm, ìyàwó Adékúnlé Gold ni àmọ́ gbogbo orin ló kún ara ẹ̀ ó ní wọn ni wọn fẹ́ jù sí láti ọwọ́ Simi Joromi òun gangan náà ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí tuntun òun gangan ni ayọ̀ tẹ́ bá ń gbọ́ dọ̀rọ̀ would you take my number take my number you know you can call me later ẹ call Orísun right now à ń bọ̀. a ṣì ń tẹ̀síwájú lóní one audience two videos náà ló bá dé lórí ètò wa ìtòyìn ìjòyà tẹ́lẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa we gangan too far we still here we grooving orin tó pọ̀ sùn kàn láti ọwọ́ baba Egberi master ti maya òògùn gangan ló fẹ́ máa dún lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ báyìí tẹ́ bá ń gbọ́ tẹ́lí pẹ́sìn eh, tẹ́lí pẹ́sìn rárá tẹ́lí pẹ́sìn orin yẹn yáyì hmm. ó bá àwọn ọ̀dọ́mọdé wípé oh, kò sí bó ṣe lè ṣe one day one day we will know we your boyfriend is one day one day if we go and overdo we will know nǹkan tó ń sọ gangan yẹn tágọ́ ló feature Ọlámídé ẹ ká lọ gbọ́ tẹ́lí pẹ́sìn orin tí máa fi tẹ́sí di tí máa fi tẹ́ndì ẹ̀ máa mọ̀ tàbádé tẹ́lí pẹ́sìn tẹ́lí pẹ́sìn dandandandan tell person à